إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أتكفون أذوى وأجل الله وترى لكي فون النبي محمد صلوات الله وسلامه عليه وعلى عليه وصحابه أسبب مسلمي بزرطة لجان النبي أبدوا مساسيوانا نيوني النبي لطاعتني ودودو جنا وعزاب المعاد في هدي خير العباد òun náà ni a tún tẹ̀síwájú lórí ẹ̀ ní òwúrọ̀ tòní ibi tí a dé òun náà ni ọ̀rọ̀ nípa adé adé dídé gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ àbí gẹ́gẹ́ bí oyè àbí gẹ́gẹ́ bí iṣẹ́ àti àṣà kí ẹ máa dé adé sórí àti nǹkan bá dé nínú ìṣe àti ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam olùmọ̀wá wa ń tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìṣesí ó ó sì jọ ìṣesí àwọn Yahudi wọn ni wa amma ma fi hadith al أن النبي صلى الله عليه وسلم جاء إلى أبي بكر متقنعا بالهجر فإنما فعله النبي صلى الله عليه وسلم تلك الساعة فعله النبي صلى الله عليه وسلم تلك الساعة ليختفي بذلك ففعله للحاجة ولم تكن عادته التقنع وقد ذكر أنس عنه رضي الله تعالى عنه أنه كان يكثر الكناع وهذا إنما كان يفعله والله أعلم للحاجة من الحر ونحوه وأيضا ليس التقنع من التطليس من التطليس náà olùmọ̀ wa lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé ipò àti ìwòye tí ọ̀rọ̀ adé tí ọba dé nínú ìwòye òṣùwọ̀n súnà òjíṣẹ́ ńlá Muhammad alayhi abdul salatu wa tamu taslim. wọn ni ẹ wá rí o kankan bẹ náà tó ṣe o tí à ń pè ní atakọ́nà òun náà ni kéèyàn wé nǹkan má rí òwe má yìí mú tó ṣe pé tí yóò fi lẹ̀ ó lè má ju ẹ̀yìn jù lọ tí ó máa fi rí nà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ìpèsè lágbájá ni àbòhùn kọ àtàkọ́nù òun ni kéèyàn dà kankan borí nítorí ẹ̀ tí wọ́n dà borí ẹ̀ tí wọ́n wé mọ́mú ìyẹn wé mọ́mú ó wé mójú ó wé mọ́rí tó ṣe wípé yóò fẹ́ dàbí ìgbà tí èèyàn ní rí ẹ̀ ń tọ̀ àwọn èèyàn kàn pé èèyàn kàlẹ́ lẹ́yìn ọ̀fẹ́ jọ ń ta lè pè ní mask àbí kéèyàn lò bíi láwọn nìkan àbáṣọ tẹ́rẹ́ kówó ìmárì lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa múra báyìí nínú òtútù àbí tí wọ́n bá fẹ́ kéèyàn orí àwọn èyí tó tún súnmọ́ bẹ́ẹ̀ lóde òní òun náà ni nose mask mo tẹ̀lé pé lẹ́yìn ẹnu imú nìkan fi bò yóò wá kọ́fà gbogbo ẹnu bíi tí ó ń tọ́ àwọn ọmọ fi rí iná nìkan ló fi lẹ̀ eléyìí náà àwòrán kan ní nínú takọ́nù ọwọ́ àrìnlẹ̀ pàdánù ṣe nítòfà tí olùmọ́wá fi fẹ́ sí ìyàtọ̀ láàrin ìṣesí àdìkẹ́yìn lo adé òun náà ni pé adé tẹ́yìn bá dé adé fìlà ni àbí nǹkan ìdé ni ṣùgbọ́n ní àbùsẹ́kù ní wọjọwọjọ tí fi débi ọrùn yóò débi ọrùn yóò wá látòkè débi ọrùn wálẹ̀ pátá wọn sọ pé ànábì ò dádé rí àwọn sàádé rẹ̀ ò dádé rí wọ́n sì kórìíra dé níbi dé ọ̀dà èyí tó ń ṣe ọlọ́run ọba náà ṣe ń kọ́ tó ń rinlẹ̀ kó ṣe òun náà ni kéèyàn da nǹkan borí láti kó wé nǹkan mẹ́rin kọ́ wa tún fi wé mọ́ débi mú sẹ́nìkan ò ní mọ̀ pé sẹ́nì yìí ní àbọ̀ nǹkan eléyìí ó wá ṣẹlẹ̀ fẹ́ ṣe kúrò ní maka lọ sí madina débi pé lọ́sàn-án ń ṣe abubakar lóòrùn tó mú hàn nǹkan yìí àdàborí tó ṣe pé wàá wo ìmáàmù náà níbi bá kọjá kò sẹ́ni tí wọ́n mọ̀ pé òun lélẹ́yìí ìgbà yìí lé tí wọ́n lé wọn káàkiri ní maka tí ò sí sinmi ọ̀nà tó ń ṣe ọlọ́run ọba gbà tó fi lọ yọjú sí Abubakar lọ́sàn-án gẹ̀gán ló fi lọ yọjú sí àmọ́ kó tó jáde nílé ó ti ráàpù ó ti lọ bí àdàborí ó ti wá wo ìmáàmù eléyìí òun náà pè ní atakọ̀nà olùmọ̀ọ́fin ní já àìlà àbíbákiri mutakọ̀nìyàn bilhajara ẹgbẹ́ wa tó wá tó rinlẹ̀ pé anábì jáde lọ́sàn-án gangan lásìkò ọ̀run hahaha bí ọwọ́ àyílà ọ̀hádà kàbọ̀mú dàbò tẹ́nìkan ọmọkùnrin ni olùmọ̀ni فإنما فعله النبي صلى الله عليه وسلم تلك الساعة ليختفي liyakhtafiya bi dhalik. ó ń ṣe ọlọ́run ọba tẹ́lẹ̀ yìí kó lè fara pamọ́ ọ̀fẹ́ káwọn kẹfẹ́rí ọmọ pípọ̀ òun ni àti pé òun ti fẹ́ máa múra láti yọ jáde. fafa'alahu lil haja wọn náà nábì ṣe léyìí torí pé ó ní ájà sí ni o oníbùkátà sí kó farapamọ́ ẹ̀rí wọ́n lé wọ́n sì ń lé àwọn sáájú ẹ̀ káàkiri nígbà wọn. walam takun adatuhu at-taqannu kì í ṣe pé nínú ṣe ànábì ní gbogbo gbà àbí ní ìjọ níta màmá òun náà ni kówó nǹkan máa rí máa mú mójú káwọn èèyàn máa da àmà tí máa ń kọjá lọ èyí ò sínú ṣe ànábì. وقد ذكر أنس عنه صلى الله عليه وسلم أنه كان يكثر القناع إنما كان يفعله الله عالم للحاجة من الحر ونحوه ṣùgbọ́n gbà wá kan tóun tún wá látọ̀dọ̀ anas pé ànábì máa ń pọ̀ lẹ́ni tí dàǹkan borí tí ó tún dàbò ọrùn mọ́yìn mú ó lẹ́gbàá wá eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé ànábì máa ń ṣe nígbà tó bá fẹ́ kọ́ ìgbóná bóyá tóòrùn bá mú àhán ẹlòmínà ṣe bẹ́ẹ̀ lóde òní ẹ̀rí àwọn aṣọ kan bẹ tó ń pè ní mafla bí aṣọ tẹ́ẹ́rẹ́ yóò gùn bí gèlè àbí gàgà tí ò wé má rí báyìí ó tún wá dàbò mu ó lè jọ òórùn nígbà míì ó lè jẹ́ kí wẹ́dà kó tí ò clear àbí nígbà míì tó tutù bá mú irú aṣọ báyìí tí yẹn bá wo ìmọ́jú wo ìmọ́ ìmú nítorí bùkátà tó kọlù fún kò ṣe nǹkan kan àmọ́ ká wá ní gbogbo ìgbà bí yẹn ṣe mọ́nù wọn èérí wọn èérí ojú ẹ̀ tàbí pé ó rí àtẹ̀ tó rójú ẹ̀ àbí lọ́pọ̀lọpọ̀ kéèyàn máa lo irú nose mask àtìgbà tó ní bùkátà sí àtìgbà tí ò ní bùkátà sí ìwé wọn kò ṣẹlẹ̀ sọ́nṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà olùmọ́wá ní wà áìdán lè ṣàtàkọ́núrú nínú àtàtìrìs ẹ̀rí àtàtìrìs nínú àtàtìrìs èèyàn ti gbọ́dọ̀ wá sí ìyàtọ̀ wípé kéèyàn da nǹkan bo mú àti kó dà bójú ó yàtọ̀ sí ká sọ pé èèyàn lo adé ẹ̀rí ó yàtọ̀ síra wọn àtàkọ́núrú lè ṣá nínú àtàtìrìs. kò jọra wọn ká ní ẹ̀ńtọ́ dàǹkàbò mú abọ́dàbò orí wọ́n fi kọ́va ẹ̀ mọ́ káwa ní di àgbẹ̀ mi àwòrán méjèèjì ó yàtọ̀ eléyìí òun tún ní ibi tí a dúró lónìí pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ nípa ìmọ̀ dàǹkàbò mú bo orí. tẹ́nìkan ò ní mọ̀ pé ṣílágbájá ni abilá abítàmọ̀dò ni ó ṣẹlẹ̀ sànàbì nígbà tí bùkátà tó kọlù fún tí ẹ̀ náà bá ṣe irú ẹ̀ kò sí láì fi ń pé wọn ni ẹni yìí ẹnìkan mr alágbájá ní í jẹ́ ọmọ wa ṣerú nǹkan yìí lọ́pọ̀lọpọ̀ wọn lélẹ́yìí kò sí nínú ìlànà ńlá Muhammad aleyhi salatu شاء الله تعالى يبينني أصل دوني وراي الله جامع بلادا أما التسواج نذكر وزاد المعاد في هدي خير العباد في الأسبوع القادم والله تعالى أعلى وأعلم اللهم إنا نسألك هداك وجعل عملنا في الرضا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك صلاح النية والعمل والذرية يا رب العالمين اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته